أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين àtún kí ẹ̀yin ìgbọ̀wọ̀n wọn wípé àjọkú ojúmọ́ pé ẹsẹ̀ rọ̀dọ̀n aláàjẹká ṣe é pẹ̀ ẹ káàbọ̀ sórí ọ̀sẹ̀ ètò tí a kò ní àlefíkì fìdíìn ọ̀làdùnmí belò ń ló kọ́ mi wọ́n ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú Sheikh Dr. sọ̀rọ̀gbìn gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá bẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsẹ̀ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sà bẹ́ẹ̀ tí màá kọ́ máa fi ṣíde òun ni èyí tó wá láti ọ̀dọ̀ Shamsudeen nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara wọ́n ní ìgbéyàwó àwọn òkú àsìkò péréte tí yóò fi wáyé báyìí àmọ́ ọmọbìnrin tí àwọn fẹ́ fẹ́ jẹ́ ọmọ ọ̀rẹ́ màmá àwọn ṣùgbọ́n màmá àwọn fún ọmọ náà lọ́yàn nígbà tó fi wà lọ́mọ oṣù mẹ́sàn-án sí ọdún kan fún odindi ẹlẹ́gbẹ́ oṣù mẹ́rin gbáko ni wọ́n sì fi fún lọ́yàn torí pé ìyá ọmọbìnrin yẹn ó ṣàìsàn nígbà náà lọ́hùn wọ́n ní ṣé àwọn lè fẹ́ níyàwó pẹ̀lú gbígbé àwọn àbòṣe ti súnmọ́ ẹ̀kejì ó ní pé wọ́n ní ṣé a lè ṣe àdúrà ní yorùbá lórí ìsọ láti lọ jẹ́ náfìlà ẹ̀jẹ̀ ìdádúrà. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. wọ́n rí òfin ọlọ́run ọba ni. ìlànà nàbà Muhammad sallallahu alayhi wa sallam ni ṣùgbọ́n ọlọ́wọ́n bá ti àlàkalẹ̀ fún wa nínú alukur'an nínú suratul nisa irú àwọn obìnrin eléyìí tó ṣe pé kò yẹ kò tọ́ ike ká fẹ́rù wọn láti fi tọ́lọ́ ọ̀bẹ ẹlẹ́dàá ló sọ pé wala tankihu ma nakaha aba'ukum minan nisa'i illa ma qad salaf innahu kana fahishatan wa maqtan wa sa'a sabila. حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت títí dé parí àwọn àyà yìí ọlọ́run ló ṣàlàyé fún wa nínú àwọn àyà yìí báwọn kan bẹ nínú àwọn obìnrin tó lọ́wọ́ bá ti léèwọ̀ fún wa láti fẹ́ ní ìyàwó nínú wọn làwọn ìyàwó bàbá wa gbogbo ẹnikẹ́ni tí bàbá rẹ̀ bá ti fẹ́ níyàwó rí kò tọ́ sí ọ káfíńrù wọn ọ wàá fẹ́ wọn níyàwó nínú rẹ ní àwọn ìyá rẹ àwọn ọmọ rẹ tó bí lóbìnrin ọmọ ìyá rẹ lóbìnrin bákan náà àwọn ọmọbìnrin tí wọ́n jẹ́ ọmọ ọmọ ìyá rẹ lóbìnrin àwọn ọmọbìnrin tó tún jọ ọmọ ọmọ ìyá rẹ tó ń jẹ́ obìnrin obìnrin ló bí wọn gbogbo láàrin ọlọ́run sílé wọn lẹ́yìn náà lọ́lọ́run bá sọ. So, fún wa nípa àwọn ìyá tó sì pé wọn ò bí wa ṣùgbọ́n wọ́n jẹ́ òbí fún wa wọ́n jẹ́ ìyá fún wa látàrí rírè tí wọ́n rí wa àwọn eléyìí náà èèwọ̀ ni fún wa láti fẹ́ àdéhùn anábì sallallahu alaihi wasallam ló wá yàn nàná ó ní yahrumu min ar-rada'ati ma yahrumu min an-nasab látàrí pé arima irú àwọn ẹni tí máa jẹ́ ìwọ̀ fún mi láti fẹ́ látàrí bíbí wọ́n á tún máa jẹ́ ìwọ̀ láti fẹ́ látàrí àrìmà hmm. so tẹ́lẹ̀ yìí bá yé wa àjọ pé irú ẹni tó sọ pé mọ́mì rẹ̀ wọ́n rí ọmọ yìí fún bí oṣù mẹ́rin gbáko láàárín ìgbà tí ọmọ yìí wà lọ́mọ oṣù mẹ́sàn-án sí ọmọ ọdún kan wọ́n sì rèé nítorí pé ìyá rẹ̀ ń sáré hmm. tẹ́lẹ̀ yìí bá jẹ́ fáwọn àjẹ́ ìpè irú àwọn obìnrin báwọn kò tọ́ ká ìwọ́ wa fẹ́rù wọn nítorí pé ó ti di ọmọ ìyá rẹ̀ látàrí rírè ó ti di ọmọ ìyá rẹ̀ látàrí rírè ọlọ́run ọba ẹlẹ́dàá wa ti ṣe léèwọ̀ bí kíkà fi ọmọ ìyá wa ó ní wa akhawatukum hmm. àtàwọn ọmọ ìyá yín lóbìnrin torí ẹ̀ ìwọ wá ìyàwó rẹ̀ síwájú nítorí oṣù mẹ́sàn-án sọ́dún kan yẹn àsìkò tó máa máa fi rírè sóúnjẹ yẹn àsìkò tó máa máa fi rírè sóúnjẹ yẹn wọ́n ní irú rírè wo irú fúnni lọ́yàn ló máa ń sọ níbẹ̀ ìwọ̀ fúnra ẹni wá nínú hadith gẹ́gẹ́ innama ar-rada'atu min al-maja'a ẹni tó ṣe kó mú ọyàn ní ìgbà tí ọyàn múmu yẹn tọ́ tán ibi fún so ẹni tó ń pè àsìkò tí wọ́n fún lọ́yàn sínú so irú ẹni bẹ́ẹ̀ àlẹ́tọ̀ láti jẹ́ ipa wa fẹ́ra wa gbà náà ni wọ́n náà mọ ọyàn yá yìí irú àsìkò náà ló náà mọ ọyàn yá yẹn ẹ ti dọ́ ọmọ àyà ara ní látàrí rírè àwa bọ̀ dúpẹ́ tọ́lọ́ntì ní kẹ́ ẹ máa ṣáájú kó tó di pé fẹ́ra yín hmm. kí ni ọba ṣẹlẹ̀ tẹ́ bá padà fẹ́ra yín láti ẹbí ma pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ bí alágídí aláìmọ̀ká hmm. ìjẹ́ pé fẹ́nu ni wọ́n tẹ̀lé hmm. wọ́n tẹ̀síwájú pẹ̀lú yìgì tí èsè yìgì yìgì tó burú tó bàjẹ́ tó bàlù mọ́ òun náà ni wọ́n máa bá lọ bá àdúpẹ́ fọlọ́ntọ́lọ́ ọ̀bọ̀ ní ọ̀pẹ́ kó tó di kó yé yín. alhamdulilayi jazakumullahu khairan ya sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight zero nine zero five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ lọ́nà tó jìn lérè láwọn ilẹ̀ òkèèrè gbogbo náà ẹ jẹ́ kí a máa mú àwọn ìpè náà lẹ́yọ kọ̀ọ̀kan èjì èjì. Hello? Hello? Yeah. 0905164543. Hello? Aleykum Hello. wa rahmatullahi ó kọ́ níbi ẹtí ń pè yìí. Ìbéèrè yín màmá. ọ̀dà. alhamdulilayi ọmọ tẹ̀gbọ́n tàbúrò òní ìdíkọ́ tẹ̀ jẹ́ pèlè kejì àbẹ́ kẹta àbẹ́ kẹrin àbẹ́ karùn-ún lẹ́yìn bá jẹ́gbọ̀n ọmọ tí ń lè fọmọ àbúrò yín hmm. ọmọ àbúrò yín lè jẹ́yàwó fọmọ tí ń ọmọ tí ń lè jọkọ fọmọ àbúrò yín bẹ́ẹ̀ ni ó lè jóbìnrin lọ́wọ́ alágbọ̀n tí ń kọjá fọkùnrin lọ́wọ́ alágbọ̀n kejì so láti orí pé ọmọ sẹ́yìn ẹ̀gbọ́n bí tààràtà ó lè fọmọ sábúrò yín bí tààràtà ọlọ́ngbà bẹ́ẹ̀ kọ́ta kò fún lọ. ṣùgbọ́n a tún ṣàlàyé kánà bí sallallahu alaihi wasallam ó fi hàn wá pé ìtòkùn àtàjù ni pé irú eléyìí ọba wáyé kò burúkọ bàjẹ́ o ṣùgbọ́n ká wá ìyàwó wọ́kọ̀ tiwa lọ síwájú níbi tọ́ra dínà hmm. òun ló dáa ju torí káwọn ọmọ lè bàjẹ́ ni tí ó ní agbára zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n mọ mọ ìbéèrè lè wá uh, abdulsalam láti ìgbòho wọ́n ní àwọn máa ń he owó lọ́pọ̀lọpọ̀ gbà tí àwọn sì máa ń dá owó náà padà síbi tí ọ̀rà ẹ jẹ́ kí a mú ìpè lẹ́yìn náà. hello. aleykum salaam ó kọ́ mi yẹ tí ń pè yìí. ó ti já fúnra ẹ̀ hello hello ó kọ yín o tọ́ ó ti mú ọdún ìpè mí lórí hùn hello ó kọ yín o ó kọ yín jẹ́ tí ń pè yìí aleykum salaam ó kọ yín jẹ́ tí ń pè bá gbọ́n sókè díẹ̀ sí ẹ̀sìn jọ yá o kí ni ìbéèrè yín. tọ̀. èèyàn bá tó lọ léèrè tó parí léèrè ó wá ó wá gbé ọ̀dọ́ bíi sí ẹ̀gbọ́n rẹ̀ náà pé ìgbà òun náà lè fẹ́ òṣìṣẹ́ ó bẹ̀ wá òkè ẹ̀gbọ́n rẹ̀ obìnrin ẹ̀gbọ́n rẹ̀ wá lọ́kọ ọkọ ẹ̀gbọ́n rẹ̀ yẹn wà dáadáa ọlọ́run náà ṣe rí i kí wá ní tẹ́ fẹ́ fàyọ gangan kí ni tẹ́ fẹ́ fàyọ gangan bẹ́ẹ̀. ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀kan béèrè béèrè yóò yé yóò yé ẹ̀ẹ̀kan béèrè béèrè. Tí hmm. àbúrò hmm tọ́ ó ti yé. alhamdulilayi ẹjọ́ máa kíyèsí pé ètò yìí báyìí owó ribiribi ni wọ́n ti rà á hmm. kì í ṣe fáǹfààní ti ẹnìkan wà fáǹfààní gbogbo èèyàn jáde hmm. pé gbogbo èèyàn ni wọ́n máa tẹ́tí gbọ́ àwọn àlàyé wọn ní wọ́n ní kéèké so àwọn èèyàn ní fáǹfààní ní ẹ̀sẹ̀ ìlọ títì hmm. so oníkan máa jẹun nílé ẹ̀gbọ́n rẹ̀ tọ́jú obìnrin pẹ́ pọkọ rẹ̀ náà ní ọ̀la ń jẹ́lé ọlọ́run sì bùkún ọkọ yóò nífẹ̀ẹ́ sí bóun tí wọ́n ń jẹun nílé àwọn wọ́n á ní sóúnjẹ yẹn sí aráàmù ni ọmọ jẹ́ fábúrò ní àríwá so n tó dáa jù ní pé má jọ̀ǹjẹ àwọn ní tó ọ̀fẹ́ kọ́ jọ̀ǹjẹ àwọn hmm. sẹ́ni tó ṣe yí oúnjẹ Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Tí ó kọ́ yíyọ sí ń pè. Àbẹ̀rẹ̀ wọn tí wọ́n ti láti gbà. Kí ni ìbéèrè yín? Ẹ̀jẹ̀ àti àti àti ìsinmi ṣe ẹjọ́ irú ọ̀rọ̀ àwọn ní ìyẹn lè dá nínú ọ̀rọ̀ ọ̀dá tó lè mú kí ẹ̀dá àpárá bí ìwà rẹ̀. Ọ̀dà. Alhamdulillah, ẹni tó bá bá ìyàwó rẹ̀ lò ní àmọ́ má bá lò nínú Ramadan ó ti jẹ gbèsè kàfàrà tí wàá ti kàfàrà lọ́sàn yóò tún san ọjọ́ yẹn padà kàfàrà nínú kọ́ bọ́kùn lọ́rùn ẹ̀rù kọ̀rẹ́rù tó lè bọ́kùn lọ́rùn rẹ̀ yóò ṣẹ̀ṣẹ̀ yá àwọn oṣù méjì gba kò ní tẹ̀lé ń tẹ̀lé agbára rẹ̀ ọ̀ka yóò bọ̀ aláìní ọgọ́ta ẹni kálukú nínú wa yóò fún wa ní mọ́tò méjì méjì oúnjẹ tútù tí wọ́n ti sè zero nine zero five one six four five four three eight ìgbé ọ̀rà ìpínlẹ̀ tó ti wọlé. Hello kọ yín o. Hello. Hello. Ọ̀dà. Hello. Bí ojú òpó ọ̀hún bí ọ̀bá jágere tí ìpè ohun tí ń rọra wọn, ẹ jẹ́ kí á mú ìbéèrè lè wá. Wọ́n ní tí àwọn bá sì ṣe bẹ́ẹ̀ tí àwọn bá rí owó náà tán lẹ́yìn tí àwọn ti rí àwọn tó wá máa ń dá padà láti wò pé bóyá ẹni tó ní yóò mú un bẹ́ẹ̀ lẹ́yìn táwọn tó ti fi wẹ́lọ̀ tán wọ́n ní àwọn ìwárẹ̀ tó ní àwọn máa ń bá oúntàn fi ṣe sọ́dá pọ̀ bíi pé káwọn bá fi ra omi tí wọ́n fi ṣe àwùdú sí mọ́ṣáláṣí orúkọ ẹni tó sọ ni wọ́n ní ṣé àwọn ṣe dáadáa àbáwọn ṣe dáa. lọ́kàn méjì ni tí wọ́n fáwọn owó kéékèèké kéékèèké lẹ bá rí he hmm. ẹ bá he ẹ bá fẹ́ na ilé náà hmm. ṣùgbọ́n tẹ́ni tó ní bá ti béèrè ńgbàkigbà dáwó rẹ̀ padà fún un tó bá jẹ́ owó kan tó jọ sí ni ẹ máa fi wẹ́lọ̀ títí lágbègbè ibi tẹ́ ti rí èèyàn fódìdí ọdún kan báwo la rẹ́ nìkan wá sọ pé òun ló ń sanwó nù òun ló ń lówó ìgbà náà ni ó tó di tìyìn ẹ wá gbọ́dọ̀ mú nǹkan ní nǹkan láyé pẹ̀lú ẹni pé ẹ fẹ́ sọ di tìyìn láì fi wẹ́lọ̀ so ẹ fi wẹ́lọ̀ fódìdí ọdún kan kó tó di kó di tìyìn. Hello.

alhamdulilayi ní ìgbà tí ìyàwó bá fi kó lọ́dọ̀ ọkọ rẹ̀ tó fẹ́ ní ìbámu pẹ̀lú fún ọlọ́run àti súnà nàbì sallallahu alaihi wasallam a sọ pé lórí bóòlù sì kó lọ́dọ̀ ọkọ rẹ̀ obìnrin ọgbọ́dọ̀ kó lọ́dọ̀ ọkọ ló kọ pé ń sinmi aláìjẹ́ pé kíkọ́ lè ṣẹlẹ̀ bí kíkọ́ lè ọ̀gá ṣẹlẹ̀ àjẹ́ pé kóbìnrin kọ́ gbogbo bíkíbi tó bá lọ ọkọ̀ yóò wò lè ní gbogbo bó tilẹ̀ òkun ọ̀pọ̀ tó ìyàwó ọkọ̀ alákọ̀ọ́kọ́ náà ni ọmọ jẹ́ ọkọ̀ alákọ̀ọ́kọ́ tóun wá fura pé ìyàwó ti sápò lọ́dọ̀ òun kò ṣètò mọ́ kó ti lọ́ọ́ fẹ́ lómi kọ́mọ̀ pé ìjókòó zìnà òun náà nìyàwó yẹn ń jókòó lọ́dọ̀ àwọn ọkọ mi yẹn dáadáa kó tètè wánà tó fi kọ́lẹ̀ nítorí tí ọba kọ́lẹ̀ yóò di dayò ọmọ pé ìyàwó òun ṣe zìnà ó sì gbẹ̀mí lọ́wọ́ anáfi ní irú wọn ní wà lìjẹ́nà ó léwu pípọ̀ a sì ti dáhùn irú rẹ̀ rí pé láwùjọ wa irú aburú yìí pọ̀ gan-an ẹjẹ́ abẹ́rù ọlọ́run rẹ̀ lẹ́dàá wa obìnrin yẹn ṣàdédé kó tọkùnrin lọ àti kó jẹ́ pé yìí ń bẹ láàrin wọn lédè kúkúrú wọn jọkọ àtìyàwó ara wọn ni wọn fi jọ máa gbádùn òrùlé kan náà wọn sọ ìdí lọ́nà tó lálàáfíà tọ́ba wá di pé ìgbé ọ̀bá wọ̀ mọ́ látàrí ohunkóhun wọn tí obìnrin ó rí pọ̀ ń kó mbẹ́ àti pẹ̀lú kíkọ́ lẹ̀ nílé ìtọ́ni arántí ọkọ̀ ọ̀kọ́ lẹ̀ ìwọ́ bọ̀ dànù gẹ́gẹ́ bí aṣọ tó ti gbó tó lẹ́yìn eléyìí tọba fẹ́ lọ lọ́kọ mi tó ti ṣe àìdà ìjókòó tí ó fi hàn pé àpòbí rẹ mọ́ kò ní nǹkan kan pamọ́ lára rẹ ìgbà náà ló tó lè lọ lọ́kọ mi a kì í fẹ́ mà bóyá lé ọkọ mi tọ́ lọ náà ó tún rò pé kọ́ padà sílé ọkọ àárọ̀ ọ tọrọ lọ́dọ̀ rẹ̀ pé kó tán ọfẹ́ yìí kì í ṣe pé o ti kó dé o ti kó dé náà hmm. ọ takú sí lọ́rùn rárá ọ tọrọ kó tán ọfẹ́ tó náà bá rí kó wọ òun tún fẹ́ tán ọfẹ́ tó ń tún kó ti náà gbàrà o ti náà gbòòrò wọ́n tún tún yìgì so ni wọ́n tún padà sọ́dọ̀ bàbá rẹ̀ hmm. wọ́n tún tún yìgì so ló tún tún sọ̀dá àpèsàn hmm. àwọn ẹlẹ́rìí méjì ọjọ́ ẹ̀rì sí ìsìláàmù ọ̀gbà fóbìnrin ọkàn máa gbéra rẹ̀ ká bí ẹni tó ṣe pé ọyọ́ pọ̀ pọ̀ so bàbá rẹ náà ni wọn máa fi ọlọ́kọ tó fi jẹ́ pé iyì rẹ kò lára rẹ. zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six. hello. aleykum salaam ó kọ́ ibi ọdún pè yìí. ìbéèrè yín. ṣé ọkùnrin tí máa ń sanni pé ọlẹ́tẹ̀ ní àbọ̀lẹ́tẹ̀ ṣé ìdájú pé ní ìlú ìdájú kúbà ní àbí dáìmọ̀ ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ ọ̀dìyẹ. alhamdulilayi kò tọ́ rárá tó ká máa ka yín ọ̀wọ́ ẹ̀yìn tó lọ́n ti fún wa fọlọ́n fàlùbá kàtì tó bá jẹ́ pé yín kálukú kọ́ kalẹ̀ <laughs> ló ṣe yín ìrẹ́tọ̀ bẹ́ẹ̀ lọ́ọ́ máa fi gold àbí silver hmm. àbí kárí ní dàrá láàmú ọ̀fẹ́ fún ọmọkùnrin ọ̀lá àjèrè à ń pè lẹ́yìn maka maka òbí ẹyin kankan so ọ̀pọ̀lọpọ̀ ẹyin kankan mọ́nà kárí ni lásán ẹ̀jẹ̀ kan tí a yín mọ̀ pẹ̀lú ajé má sọ̀rọ̀ tí ó bùkátà ká bóyún láti bóyún kíákíá wọ́n pe àdí dáa tó gbé lẹ́yìn irọ́ lásán irọ́ tí ò wúlò àdékòtò wáyé kọ́ lọ́n gbà fún kọ́ lọ́ ajílẹ̀ nìwà ẹ̀yin mélòó lẹ́sì so ọlọ́run bọ̀ gbà bẹ́ẹ̀ àti gold àti silver kọ̀tọ́ sọ́kùnrin láti lò ṣùgbọ́n àwọn obìnrin gold àti silver wọ́n bẹ́ẹ̀ nù kan sọ táwọn lè fi sọ̀sọ́ ọ̀làjì àbọ̀ ọ̀làjì ìwọ obìnrin tó bá fẹ́ fi góòlì èpo góòlì tó fẹ́ fi bo yín rẹ̀ ó lè fi bọ́ bẹ́ẹ̀ náà ni ti silver silver yọ̀kan lẹ̀sìn Islam gbà pọ́kùnrin lè lò ó náà lòrùka torí pòrùka anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam àtàrà silver ni wọ́n fi ṣe torí rẹ̀ jábẹ́ ìrọ̀ ọlọ́run ẹ̀yin góòlì tẹ̀ fi sẹ́nu ẹgbìyànjú láti yọ kẹ́ tó kù ẹ̀yin ọkùnrin ṣe sílvà náà tẹ fi sẹ́nu ẹgbìyànjú láti yọ kẹ tó kù kò ní kí ló dé nítorí pé gold àti silver àwọn gangan lówó ojúlówó owó hmm. níjọ́ tó ọba kú sí ká sí wọn pẹ̀lú owó ni tó hmm. owó yẹn ó lè jẹ́ pé àwọn ọmọ rẹ̀ ń bùkátà rẹ̀ àwọn ìyàwó rẹ̀ ń bùkátà rẹ̀ ó dájú torí di eléyìí àwọn olùmọ̀ wa sọ pé tẹ́nìkan bá kú pẹ̀lú rẹ̀ yín bẹ́ẹ̀ lẹ́nu tó tá a ti rí pé owó la fẹ́ sìn pẹ̀lú rẹ̀ yìí ṣé tí ṣùgbọ́n àkàlẹ̀ wàá gbé kalẹ̀ ká máa pọ́n lọ́nà tó fi jẹ́ pé ayọ eyín ní kíláàsì wọ́n ní tó bá ti jẹ́ pé tó gba ìjàkadì àti gídígbò kó tó di parí ẹsùn ẹsùn pẹ̀lú rẹ̀ tó torí ẹ dákun gbogbo ẹni tẹ́ ń lọ sí hajj ẹran tí pẹ́sìn rẹ̀ ń lọ sí hmm. tí yín kékeré sáájì nítorí tọ́lọ̀ àdìsá Abu Hurairah radiyallahu anhu qala nabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní man hajja lillah falam yarfuth walam yafsuq خرج من ذنوبه كيوم ولدته أمه gbogbo ẹnikẹ́ni tó bá ti hajj rẹ̀ fọlọ̀ tó sì sọra fún àbóbìnrin ẹni lò lásìkò hajj tó jìnnà sáwọn wà pálapàla rádaràda lásìkò hajj tó sì fi hajj rẹ̀ dáadáa àmọ́ fi hajj rẹ̀ fọlọ̀ ẹ̀dá kan wò bẹ́ẹ̀ ó fi hajj rẹ̀ fọlọ̀ ọlọ́run ṣàforíjì gbogbo tó ti síwájú fún nínú ẹ̀sìn ẹ̀sìn nígbà máa kì í ṣe pé à ń wá oríkì kún orúkọ àwùjọ táìmọ̀ kan bá ti pọ̀ ni wọ́n máa ń rò wípé ń ṣe là ń lọ sí hajj láti lọ wá oríkì ẹlòmíràn wọn sọ pé gbẹrẹfu tó ń po kọ yìí látọjọ́ tó ti tó tiẹ̀ ti sùn òun náà fẹ́ kọjá pé wọ́n ń pò ń pẹ̀lú oríkì kan wọ́n máa pé aláàjì lágbájá aláàjì alágbájá gbogbo lẹ́yìn àṣà lásán tí omi tuma ni ẹ̀sìn là ń lọ sí téèyàn ó sì ṣe lọ́nà tó náà wọ́n fi tẹ́wọ́ gbà lọ́wọ́ èèyàn òun náà lọ́ọ́ ẹ̀kọ́ dá fojú sùn yẹn. ìbéèrè míì tún ni pé wọ́n ní tí ẹnìkan bá jẹ ẹlòmíì lówó ẹlòmíì tí wọ́n tóun tóun jáyàn lówó òun máa ń yọ zakati fún àwọn tó yá irú ẹni tó yá lọ́wọ́ rẹ̀ àtàwọn irú rẹ̀ míì bámbám wọ́n máa ń yọ zakati fún wa ẹni tó wá yáwó kò tí ì wá rí owó san wọ́n á ní dàtí ẹni tó ní owó tóun jẹ́ bàbá olówó tó wá fẹ́ yọ zakati fún àwọn èèyàn wọ́n á ní ṣé wọ́n lè. kò lè fowó yẹn dí zakati tí ó fún kò tọ́ lábẹ́ òfin ọlọ́run so owó tí ìwọ fẹ́ fún gẹ́gẹ́ bíi zakat ọjọ́ jẹ́ owó gidi tí ń bẹ lọ́wọ́ rẹ̀ wá fi lé lọ kì í ṣe pé gbèsè tó yẹ kó san padà fún mi fi ṣe zakat tí ń bà fún hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí ó kọ́ ibi ẹ̀ ti ń pè. ìbéèrè yín. Mm-hmm.

alhamdulilayi ọlọ́run ọba ẹlẹ́dàá wa ń sọ pé tẹ́ ẹ bá yá yàn lówó tí àsìkò àti sanwó bá tó tí òróró yẹn san kẹ́ẹ̀tún lọ lára lọ́ni nǹkan àdó ẹ̀sẹ̀rọ̀ tí ń tẹ̀nàwérọ̀ tó ń ìlànà ìsáwọ̀ wọn á ń tọ́sọ̀ dọ̀kọ̀ xẹ́lẹ̀rọ̀ lẹ́kùn nǹkan tó ń tààrí mú tó bá tó ní kẹ́ yá lówó nǹkan hámà nǹkan ṣe déédéé fún kòrónà láti san ó fẹ́ san lódodo ṣùgbọ́n kòrónà rẹ̀ àsìkò tó dá pé kò rí san ọlọ́run yẹn tún lọ lára títí dìgbà tí àárọ̀ tù ọlọ́run tẹ bá tẹ̀lé fowó ń ṣe sàrà fún lólóore jùlọ fún tó bá ẹgbẹ́ bá mọ̀ ẹ má bára dé alukóraní ti dá ó ní wà á ń tọ̀sọ̀ dákó ọ̀yọ̀rọ̀ lẹ́kùn nǹkan tó ń tààlẹ̀ mọ́ kẹ́ ẹ fowó yẹn kẹ́ fi ṣe sàrà fún lólóore jùlọ fún tó ẹgbẹ́ yẹn mọ̀. hello aleykum salaam wa rahmatulah ó bá yín bí So, bá jẹ́ Ògùn state kò jẹ́ state kò jẹ́ Lagos state ibikíbi ká máa tẹ́sẹ̀ dídí àrẹ. hello hello ó kọ yín o ó kọ yín ìbéèrè yín ẹ̀yin rédíò yín lọlẹ̀ dáadáa ìbéèrè yín. ọjọ́ afẹ́fẹ́ lọ́wọ́ àwọn ọ̀sáàbì ń pé sálọ pé ẹnìkan ní àkáǹtì ní ìfẹ́ mi so ọwọ́ ẹnìkan wá gba àkáǹtì rẹ̀ wọ́n máa tẹ́lẹ̀ owó sí orí àkáǹtì yẹn so nígbà tí wọ́n tẹ́lẹ̀ owó ní orí àkáǹtì bá ti dé ten thousand naira wọ́n máa ń já fifty naira lórí àkáǹtì tí wọ́n tẹ́lẹ̀ owó sí yẹn sọ ẹni wá lọ sẹ́ni sọ́wọ́ sẹ́ni mo ti gbé yóò fi two hundred naira ní owó àkáǹtì rẹ̀ pẹ̀lú sẹ́ni ẹni wọ́n lọ fifty naira nínú àkáǹtì rẹ̀ then hundred naira tó lọ lọ fi lọ bá ẹni ẹgbàá ní fifty naira ní hundred naira tó fi gun ọ̀kadà lọ níbi yóò fi lọ gbà ní báńkì yóò fi lọ yóò fi bọ̀ ẹ̀jọ̀ pé two hundred naira tó fi sí ìjọba. fifty wa ń kọ fifty ń kọ fifty ló ti lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó ti yẹ ó yà wọn náà tó lè bá a. <laughs> Hello? Hello? Hello? Ọ̀dà bí ẹ bá rí lò ẹ jẹ́ kí a mú ìpínlẹ̀ àbí ìbéèrè mi. Ìbéèrè tí ó wà nílẹ̀ wọ́n ní kí ni ìdájọ́ Islam lórí ọkùnrin tó bá ìyàwó ẹ̀ lò pọ̀ nígbà tí ìyàwó bẹ́ẹ̀ tó ń ṣe ìlà lọ́wọ́. Subhanallah nítorí àti ilé ọ̀sẹ̀ ọlọ́run rẹ̀ lẹ́dàá wa ọlọ́run lẹ́dàá ni wọ́n ti tẹ́lẹ̀ òun kàn án ní adam fa'tazilu an-nisaa fi al-mahiyat. فلا تقربوهن حتى يطهر فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله ọlọ́run wọn máa fi ọ́ léèrè nípa àwọn obìnrin nígbà tí wọ́n ṣe nǹkan sùn sọ pé nǹkan tó ṣe pé ọlọ́run ọba kò ṣe ní nǹkan tí máa bí ìnira ni tẹ́ ẹ bá fi lè súnmọ́ yóò bí aburú lásìkò tí wọ́n ṣe nǹkan sùn lọ́wọ́ torí náà ìdènà sí wọn lásìkò tí wọ́n ṣe nǹkan sùn lọ́wọ́ ẹ gbọ́dọ̀ súnmọ́ títí tí nǹkan sùn wọn fi dà oṣù wọn bá dá tí wọ́n wá wẹ́ ẹ bá wọn lò gbàdúrà tọ́lọ̀ tí mo fẹ́ máa bá wọn lò hmm. tí nǹkan oṣù wọn bá dá tí wọ́n ti wẹ̀ hmm. ìgbà náà lẹ́sùn lè bá àwọn ìyàwó yín wọ̀nyẹn lẹ́lù bá wọn lò. Hmm. àkàrà ọkàn ọ̀la ẹni tó wá lọ dàn wò tó bá bá ìyàwó rẹ̀ lò lásìkò tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ onítàn ti ṣẹ̀ sófin ọlọ́run ọ̀nà tó dá tó ṣe rẹ̀ òun náà pé yóò fi dì náà kan yóò fi ṣe sàrà dìínàrì ẹ̀yọ̀kan yẹn nísìn ó sì súnmọ́ bíi fifty thousand naira nísìn àti forty something thousand naira pẹ̀lú bí náírà wọn ti dà nísìn. so ẹni tó bá jẹ́ pé ìyàwó ti parí nǹkan oṣù ṣùgbọ́n ìyàwó ò tí ì wẹ̀ náà lọ́ọ́ bá lọ́ọ́ bá lò á jẹ́ pé ìwọ náà san ìtàn ìtàn rẹ kò náà ní mẹ́sàn-án dìínà ìdajì dìínà tí dìínà kan máa ń lọ fifty forty kìnnìkan thousand one hundred san twenty five àbí twenty something thousand bí dínárù bí ìṣirò rẹ̀ bá ti jẹ́ ń jẹ́ pọ̀ dáràn lè jẹba. eléyìí ọ̀rọ̀ apá kan nínú àwọn olùmọ̀ọ́nì fẹ̀sùn sáà nínú ọ̀la tẹ̀lé Ahmed Muhammed nítorí àdéhùn tó mú ọ fẹsẹ̀ nù lẹ̀ ìmáàmù Malik rahimahullah àwọn sọ pé tó bá pàtì kó tó bìnrin ṣe nǹkan oṣù náà lọ bá lọ hmm. àbí lẹ́yìn ìgbà tó ti parí nǹkan oṣù ṣáájú kó tó di pọ́wẹ́ hmm. ọ̀sẹ̀ sófin ọlọ́run ọ̀tọ̀rọ̀ àforíjì ni hmm. torí pàdé ìpìyàn lọ́dọ̀ táwọn àwọn òrìkọ́ fẹsẹ̀ rìn lẹ̀ ẹni tí orí pàdé ti fẹsẹ̀ rìn lẹ̀ ọ̀sọ̀pọ̀ sàkà ẹni tó rí púpọ̀ fẹsẹ̀ rìn lẹ̀ lọ́dọ̀ tó ọlọ́tọ̀rọ̀ àforíjì ṣùgbọ́n ìta àṣàlẹ́sà ni pé àdéhùn fẹsẹ̀ rìn lẹ̀ torí pé ọwọ́ tó gbà dọ́dọ̀ tí wọ́n gbà yẹn làwọn ti sọ pé fẹsẹ̀ rìn lẹ̀ táwọn náà bá padà mọ̀ kọ̀ fẹsẹ̀ rìn lẹ̀ ọ̀tọ́ sẹ́nìkan ẹni yòówù lè pera rẹ̀ bẹ́ẹ̀ ni mọ́mú ṣàfẹ́rì ti sọ ẹni yòówù nínú ẹ̀sìn Islam yìí kórè àdìsàn nàbì Muhammad sallallahu alaihi wasallam tó gún igi tó fẹsẹ̀ rinlẹ̀ kó wá fi sílẹ̀ nítorí àgbà àbẹ̀rù orí tẹ̀ hmm. àbí nítorí èrò ẹlòmíì kò dá o. Hmm. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí o bá ibi ẹbí ń pè. orúkọ mi ní ìṣẹ́ láti ẹ̀rọ. ìbéèrè yín ìbéèrè wọn àkọ́kọ́ ni pé ṣé obìnrin tó ń ṣe àìsàn náà ṣé obìnrin kò máa ta kóra tó gbé kóra dání kó máa kà dàrẹ́ sí bẹ́ẹ̀ ìbéèrè ní aláwọ̀kọ́ ni ìbéèrè ní ẹlẹ́kejì ni pé bóyá tí èèyàn kan bá lè ṣe bí ó sẹ́ndì owó sórí láìní lẹ́gbẹ̀dẹ̀ ọ̀dẹ̀ ṣé òpin lọ́wọ́ àbáàdì ni ó sẹ́ndì owó èèyàn ti wá ṣe gbogbo ìgbìyànjú pé kéèyàn ṣe ìdí nọ́mbà àti èèyàn bẹ̀rẹ̀ wá fi owó yẹn kí àwa ṣe gbàrà àbí kí nǹkan fẹ́ kí àjẹ sí ilé owó fẹ́ kí nìyẹn mọ ẹni tó sẹ́ǹdẹ̀. alhamdulilayi obìnrin tó ṣe fún ṣe nǹkan sùn kò gbọ́dọ̀ kí alukur'ani kò sì gbọ́dọ̀ gbé alukur'ani nítorí pé gbígbé alukur'ani ó ní ṣe pẹ̀lú paramá ìyẹn wà nù mara Ànábì sallallahu alaihi wasallam. كنا حديث عمرو بن حزم النبي والا يمس القران الا طاهر فني فاضل فوق القران الحين تبعنا حديث يشبه الجيش نقطه كيك في القران النبي صلى الله عليه وسلم من في القران يقول ما لم يكن جنبا لكن لا توقعت جن جنبا هذه ما يمكن ان كنت جنبا وزياده وجو جنبا قالوا ó ju jánábà gan lọ torí ẹ ní kí àlùkòrán ni àbí tó bá pé ẹ fẹ́ ṣàdùà àdúrà tá a nàbì sọ̀rọ̀ bá àdùsọ́lá tó ní kámẹ́ ti àti láàárọ̀ àti lálẹ́ hmm. so àwọn àdúrà yẹn wá níbi ẹ̀ẹ́dẹ́ ká kó làwọn bìbọ́ bìbí sọ́lá kó àwọn bìbí rọ́bìn náà so gbogbo ọ̀rọ̀ àlẹ́ yìí ẹ lè ká tí ọ̀gá ti jù bá ń lọ hmm. ìmáàmù wa máa lè kọ́ àhìmọ̀ wá àwọn aláfẹ̀ẹ́ tán ṣe léyìn gbogbo àwọn àyìnbó yòókù wọn ní kẹ́mẹ́tẹ̀ẹ́ nígbà tá à ń ṣe nǹkan oṣù lọ bọ́lá kó ṣe pé àyọkà kéékèèké náà lẹ́fẹ́ kà ẹ̀ má kà ẹ jẹ́ kí nǹkan oṣù yẹn dáná lé ìjọba oṣù jẹ́ hmm. wọ́n ṣèèṣì fowó ránṣẹ́ sínú àkáǹtì yẹn gbogbo èèyàn ti tẹ wá gbà láti mẹni tó fi ránṣẹ́ kẹ́ fi béèrè fowó pín lé léyìí báyìí ó forí sápá ìkùnábà ẹ fowó yẹn lẹ́yìn nínú àwọn títí tọ́láwọn bó fi ní kẹ́ni tó fi ránṣẹ́ ṣàlàyé ara rẹ̀ hmm. ọlọ́run ládàá rẹ̀ lọ́gbẹ́ ni tó ṣèṣì fún un. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. ìpè náà ò tí ì jáde. hello. wàhálẹ́kùn sálámù rọ́ṣùn tí lọ́jọ́ bọ̀rọ̀kà tí ó kọ́ yín bí ẹ Jadi. hello wahalekun salamu pè. ìbéèrè ti n tó. ẹ̀tún ìbẹ̀rẹ̀ ìbéèrè yìí ń béèrè. Mm-hmm. Ọ̀dà àkọ́kọ́ lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa islam gba pé kí alábàágbé kò fara ní alábàágbé rẹ̀ ó lè jẹ́ ẹ̀yìn mùsùlùmí rẹ̀ fara ní ẹni tí èsì mùsùlùmí ẹni tí èsì mùsùlùmí náà ó lè jẹ́ òní fara ní ẹnì kan náà ẹni méjèèjì ọgbọ́dọ̀ fara ní ra ní torí kí ìbágbépọ̀ ní àti ibi tẹ́lẹ̀ pé kó lè ba ara ọ̀run gbé ní ìjẹ́rù sí i. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six wọ́n ní ṣé ọ̀tọ̀ ká máa dáhùn gbólóhùn salam nígbà tí wọ́n bá tẹ̀ ránṣẹ́ sí wa bóyá lórí oríṣiríṣi àwọn ojú òpó tá à ń gbà bára ẹni sọ̀rọ̀ lónìí wípé sọ ọ̀tọ̀ ká dáhùn rẹ̀ ní wa alaikum salam wa rahmatullah. ẹ̀rọ tó máa kọ ránṣẹ́ sí yàn pé asalaamu alaykum ya asalaamu alaykum wa rahmatullah tó bá dáhùn kò burú tó bá ti dáhùn ọ̀sẹ̀ lọ́hùn tó lọ́n kà kọ̀wé ránṣẹ́ sí ọ̀hún sọ̀rọ̀ tó gbà mí wọ́n bẹ́ẹ̀ fi sí nǹkan náà assalamu alaikum kan ṣe lórí àwọn ẹ̀rọ ayélujára wọn èsì pé gbà mí ẹlòmíì fẹ́ sálámù sọ wọ́n fẹ́ fi sílẹ̀kùn pọ́n fẹ́ gbàsìkò rẹ̀ òun fẹ́ kẹ́ máa sọ̀rọ̀ sọ so kẹ́ máa lo àsìkò sọ sọ́wọ́ sí lásìkò wọ́n bá ti sálámù sọ wàá dáhùn lẹ́nu wà á rí fún sílẹ̀ àbí èyí wa tó o kọ̀ọ̀kẹ́ ìdìgbà tó bá kọ́ ẹ̀yìn ìjẹ́rú sí. zero nine zero five one six four five four three eight. Hello. Hello. Ó kọ yín o. Aleykum salaam. Ìbéèrè yín. Ìbéèrè yín pé ló ṣẹlẹ̀ bá àlẹ́. Lórí àbí tó di lọ. wá ti wá àdìpá. Wọ́n ní kò sí títọ́ wà ní àyà Kùrán. Ó yá má àgbàtà láti tẹ̀ ní ọ̀rọ̀. ẹ̀sùn tí wàá ti tọ́ wà àtàrí àtijọ́ wà àtẹ́jọ́ sílẹ̀ àrẹ̀ká ti sọ fún àbá rẹ̀ tó fi lọ sábẹ́ lọ tó fi lọ ká. àkókò àbùkátà káwọn ti fanfà lórí ẹ̀sìn ẹ̀sìn lélẹ́yìn tẹ̀yìn ọ̀gá mọ̀ ẹ̀ wà lè kí omi hmm. ẹ̀tọ́ lè kí omi ọ̀kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ṣeré lẹ́yìn náà sọ àtọwà ayàtọwà tẹ́lẹ̀ náà lẹ́rù pẹ́sìn ìsìláàmù ọkàn jẹ́ pé mo ń bí báyìí mo létí mo lọ́rùn hmm. àfáà tí wọ́n mọ ibi tó ń bá ti rí kí wọ́n ní ká kúnlẹ̀ kó mu akọ agbẹ́bùn hmm. ajẹ́bù ti ṣe zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six ìbéèrè eléyìí náà wọ́n ní báwo la ṣe lè ṣe òpin yà nínú alábòsí àti mùnáfíkì tọ́ ọ̀rọ̀ yóò balance ẹ̀ balance pàtàkìlá balance ọ̀bọ̀ọ́lẹ́ àti mọ̀nàtọ́ ìyàtọ̀ wà láàrin méjèèjì. mọ́lẹ́ òun náà ni alábòsí ẹni tó ṣe pé ó fi ìdí ó forí sílẹ̀ ó dé sílẹ̀ sígbàdì ó gbójú fáìnà ó mú nǹkan ó gbé lọ síbi tí ọ̀tọ̀ sí eléyìí náà máa ń pè ní alábòsí. Hmm. mọ̀nàfíkì olùdòdìjẹ sọ hmm. alágàbàǹgèrè hmm. ìṣèkèfèrí lọ́wọ́ wà lẹ́nu rẹ̀ àtọ̀kà rẹ̀ wọ́n á fi hàn wá ń ta pé mùsùlùmí lọ. so lábẹ́ òfin ọlọ́run mọ̀nàfíkì náà alábòsí nítorí pé ọlọ́run sọ pé wọ́n kẹ́fìrún náà fún ọgbọ̀n àlèmọ́ àwọn kékeré gangan lálábòsí torí pé ọlọ́run lọ́ọ́ yẹ fún ọmọ àsìn ní tọ́lọ̀ ń dá ni wọ́n ń sìn sẹ́wọ̀n pé ìjọsìn tẹ́ ká gbé lọ fọ́nà ni wọ́n ti lọ gbé bẹ́ẹ̀ lómi sẹ́wọ́n hmm. tó ṣe Allahu Rabbul Alamin pẹ̀lú ẹ̀yìn bẹ́ẹ̀ ló ṣe jẹ́. hello. aleykum salaam wa rahmatulah ọkọ mi yẹ ti ń pè o. ẹ bá gbóhùn sókè díẹ̀ sí ìbéèrè yín. ìbéèrè yín o. wọ́n fẹ́ dé ìlà ìdí máa tó fún mi náà ó mọ̀ mọ̀ bọ́ tẹ̀sán nìkan. ọ̀dà tó fi yé. ẹ̀rọ rẹ̀ tẹ̀sí ó pàtàkì púpọ̀ àkọ́kọ́ kìí sì mọ̀ sán hmm. ọlọ́run bẹ̀rẹ̀ lẹ́dàá rẹ̀ torí pé àwọn ọmọ kankan àbíntọ́ hmm. ló bá kọ wa àbíntọ́ níbi sallallahu alaihi tó fi mọ̀ wa hmm. ọlọ́run náà ló ní tẹ́ bá lè ṣe sàrà pẹ̀lú owó tí wọ́n jẹ yín ń ló lóore jù fún yín torí pé náà fẹ́ dáa fún ọ hmm. ìdí náà tó fi ń tọ́ bá fi ṣe sàrà mọ́ nípa agbára mi jùlọ wọ́n fi ṣe sàrà fún ń hmm. ló lóore jù fún mi tó bá ti mọ̀ mọ́ àmọ́ ẹ̀tọ́ rẹ ni pé gbogbo ẹni tó bá jọ lówó láyè kọ̀ gbowó rẹ̀ Islam sọ pé ẹni tí ó ní ẹ̀tọ́ kan lọ́dọ̀ ẹnìkan láti gbà á fún láyè kọ́ sọ̀rọ̀ hmm. ahọ́n rẹ̀ ọyọ kọ́ ọ̀rọ̀ ẹnì kan lè fásọ dí lẹ́nu wọ́n lọ lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ láti gbà ṣùgbọ́n ẹni tí a ti mọ̀ ní kékeré ti kọ́ fẹ́ẹ́ fi ṣèkà tó o gbìyànjú láti rí pọ́n san ọlọ́run ọba ní òfin lágbára láti san hmm. tẹ́tà yá fi rẹ̀ fún tọ́ da ni. Hmm. ó ń bẹ nínú àwọn èèyàn lódodo tó ẹ pé yọ ìyàwó lọ́dọ̀ ẹlòmíì pẹ̀lú ẹ̀mí pọ́n òní san òní san òní san náà ni owó ni àmọ́ òní san sọ irú eléyìí ẹgbówó yín kò sí wàhálà mi torí kò lè bá jẹ́kọ̀ọ́ fẹ́ lómi hmm. ah, ó dàbí ẹni kan lọ jẹ́yàn lówó ni wọ́n lọ jẹ́ nìkan níbi five million wọ́n á ní kí ọ̀dà kankan san wà wọ́n so wọ́n á ní one point five ló ń lè san so olówó wọn bẹ̀ wọ́n bẹ̀ kí kó dàkún kó dàkún kó sanwó kó dàkún kó sanwó tó àfa ìgbà tí wọ́n sàparí rẹ̀ sórí kí ọ̀dà wọ́n san two point five ìgbà tó náà ọba tí ó mú un lọ́ba fi fóònù lọ́ba fi sẹ́ǹdì owó sí i àtúwò bẹ lọ́wọ́ rẹ̀ burúkú. lóru ti sẹ́ǹdì fifteen million. Allahu Akbar ìlọ́pù ìlọ́pù. ẹ̀gbọ́n owó ti ń pè ní alẹ́ ẹ̀jẹ̀. èyí ò gbà pé Allahu Akbar hello. ọ̀rẹ́ ìgbọ̀n sọ́lá wọn rẹ̀ ṣe lọ́gbà ní pé o. kò sí ìyàtọ̀ láàrin wọ́n ti yé ó ti yé kò sí yàtọ̀ láàrin náfìlà àti sọlá ti tọ́jú àyàn nípa àforíkalẹ̀ ìgbàgbé hmm. ìyàtọ̀ díẹ̀ díẹ̀ lọ́kàn wà láàrin ọ̀ràn àyàn àti náfìlà adékẹ́fìn lápòjú ìkan nísìnyí tó bá pé sọlá tó sọ̀bẹ̀ ọ̀nà ń ṣe ẹ ti máa pé tábà pé fásitì àti àwọn àkèsúra lè ọlọ́run ẹlẹ́dàá wa hmm. ní kéèyàn gbàgbé lọ́sí pé fásitì àlẹ́ bá rò kó ní rákà alákọ̀ọ́kọ́ àmọ́ náà ní kọ́ ṣẹlẹ̀ ní rákà ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ilé eléyìí ọ̀nà bá sọ láti ń lọ tẹ́ bá ti wá kú dẹ̀dẹ̀kẹ́ sálámà lẹ́yìn tẹ̀sán vote ẹ forí kalẹ̀ lẹ́ẹ̀mejì láti fi ṣe àtúnṣe ayẹ tí sọ láti yín ti ní látàrí gbígbàgbé tẹ gbàgbé súra tó yẹn sọ láti tọ́jú ara yẹn àmọ́ tí wọ́n ti sọ láti tàràwé ìlànà ìṣẹ̀lá kejì káyọ̀ pé ìmáàmù wa ọkọ̀ kátíà àwọn asapati àwòké súra aláta àkejì àní ní kó forí kalẹ̀ kankan hmm. nítorí pé fatiha fúnra ara rẹ̀ káfíà ó tó nínú náfìlà ó tilẹ̀ jẹ́ pé ànábì ìṣe bẹ́ẹ̀ gbogbo náfìlà tánà ìgbà tí ń tún máa gé nǹkan lé fatiha náà tó hmm. eléyìí bá kò júwe ibi tí ìyàtọ̀ ti lè wà láàrin ọ̀ranyàn àti náfìlà níbi ìforíkalẹ̀ gbàgbé hmm. ẹ wàá pẹ̀jú èyí nìsín ìmáàmù kẹ́hìn ṣe sọ láti lẹ́yìn rẹ̀ ìmáàmù yìí ó gbàgbé ẹ̀ẹ̀kan ló forí kalẹ̀ nínú násìlà ní hmm. arákẹ́lẹ́ kejì. so ọwọ́ ti ṣe tẹ̀síọ́hùd tó ti sálámà hmm. wọn ò mọ̀ pé ẹ̀ẹ̀kan ló ń forí kalẹ̀ hmm. nínú ìfọ nínú rákẹ́lẹ́ kejì yìí. ó ti wá sálámà lẹ́yìn sánú ìjọba wa ní subhanallah òun náà ti gbàgbé gbogbo àti wọn ti jókòó tán ti tẹ̀síọ́hùd òun rò wípé báyà àdúrà tí èèyàn máa ń ṣe láàrin ìforíkalẹ̀ méjèèjì lè máàmù ṣe àti sàlámù àlékún tí ìmáàmù ọ̀ṣẹ̀ ọ̀hún ní subhanallah sẹ́wọ̀n pé máàmù ti sálámà fi sọ láti òtò pé nìsín ẹ̀yin oníjọ pé náfìlà ibi náfìlà ni ọjà máa bá lọ́wọ́ tán rẹ̀ jẹ́ ó ṣàṣe ìdààmú tó àwọn ẹlòmíì wọ́n ń sọ̀sọ̀kúsọ bí kọ́sẹ̀ sìn ní tẹ̀lá ti máa ń pa rẹ̀ dákẹ́ rẹ̀ mm. dákẹ́ ẹlòmíì ní ibi náfìlà lásán ọ̀bùrẹ́ àti bàdí kí náà ni lásán lánàá ẹ̀sìn kò sí lásán nínú ẹ̀sìn ìgbà tá a ti pàkíyèsí rẹ̀ yẹn ọwọ́ àtúnṣe ìforíkalẹ̀ eléyìí tó gbàgbé òun wà tètè mú wa ọlọ́run tún ràn ọ́ lọ́wọ́ inú rákà ẹlẹ́ẹ̀kejì ló ti ṣẹlẹ̀ yàtọ̀ sí rákà alákọ̀ọ́kọ́ torí tó bá jẹ́ pé inú rákà alákọ̀ọ́kọ́ ni ó tún dìde láti mú rákà míì wá dípò rẹ̀ hmm. nítorí kò ń ti lọ hmm. so ní ìtìtọ́ bá foríkalẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọwọ́ àtúnṣe ti tẹ̀sán ọwọ́ àtẹ̀sẹ̀ sálámà mm. nígbà tó bá sálámà tán ó tún forí kalẹ̀ lẹ́ẹ̀mejì torí pé o tún ti fi àlékún nà sọ láti rẹ mm. látàrí ìgbàgbé torí pé tẹ̀síáwùdù alákọ̀ọ́kọ́ tó ṣe àti sálámà tó ti kọ́kọ́ ṣe ṣáájú àfikún nínú sọ láti ẹnìkan kan ọ̀bẹ ọ́ ọwọ́ àgbà pé torí pé náfìlà ni ẹ fi gbogbo ẹ lẹ̀ à odò ò ṣeé tẹ̀sí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. Jazakumullahu khairan. Hello. Hello ojú òkú náà ó ń rọra wọn zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six bí àwọn ìpè náà ṣe ń rọra wọn ọ̀rà ẹja mú eléyìí náà tó tún jára bàràbà yìí zero nine zero five one six four five four three eight plus two three four zero three two nine three eight nine six hello wa alaikum salam wa rahmatullahi wa barakatuh wo kan yẹ tí ń pè. ìbéèrè yín. màmá tó bí wọn jẹ́ muslim bàbá àti bàbá tó yọ àná ìbọn bàbá wọn tó wọn wọn nìkan fún wọn nìkan lọ wọn á wọn lọ wọn lọ wọn lọ wọn lè lọ wọn wọn dára ẹ̀ka àti fún wa àti náà àti láì ní ìlú ṣé ó yẹ ẹ̀ka ni mo jẹ́ àti àwọn jẹjẹrẹ ló ká wọn á tẹ̀sà tẹ́ni tí èsè mùsùlùmí ti máa ń dáná fún mùsùlùmí láti jẹ kò sí nǹkan tó burú pé kó jẹ lókun ìgbà tí ò bá ti ṣẹlẹ́dẹ̀ àbájá fún tí ó sì jẹ pé ẹran tí wọ́n pa fún ẹ kó sì pa díẹ̀ náà ni wọ́n dá kọ̀ọ̀kan ní ìsìnkú tó di pé wọ́n dé hmm. ẹ wàá gbìyànjú láti pè ya yín hmm. kó jẹ́ pé wọ́n mójútó ìsìláàmù wọn hmm. nítorí pàṣẹ kágbá ńlọ́jà nínú ọ̀sẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹ̀sìn zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. àwọn nọ́mbà tí olùjábí náà ká mú bíi ìpè bíi mélòó kan sí kó tó di pé a máa lọ lórí ètò yìí bákan náà àwa tí a ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí zero nine zero five one six four five four three eight àní láǹfààní láti máa mú àtẹ̀jíṣẹ́ ń bẹ̀ o orí zero eight zero eight three two nine three eight nine six ó jẹ́ airtel number yẹn ní kẹ́ máa fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí. Ah, àwọn ìpè náà wọ́n rọra wọn o ìyá bó tiẹ̀ jẹ́ pé àwọn ẹnìkan wọ́n tún fi àtẹ̀jíṣẹ́ wọ́n fi ṣọwọ́ ní ibi bíi ṣùgbọ́n àní láǹfààní láti mú torí pé ibẹ̀ náà ni à ń lò fún àwọn ìpè tó ń wọlé lọ́lọ́kùn òjọ̀ kan padà bí àwọn ìpè náà bí wọ́n ṣe ń rọra wọn ẹ jẹ́ ká mú eléyìí sí ẹ lọ́wọ́. Hello. Ìyá ó tún ti já ẹ lọ́wọ́ hello ó kọ ibi ẹtí ń pè pápápá ìbéèrè yín ìbéèrè yín. ọ̀rà tí ò yọ. ẹni tó gbàgbé yọ. tó gbàgbé tí ò yọ. tó gbàgbé tí ò yọ. tó gbàgbé tí ò yọ zakatul fitr yóò yọ ní gbogbo ìgbà rántí ṣùgbọ́n sàrà lásán ni ó máa jẹ́ kò ní jẹ́ zakato fẹ́tẹ̀rù mà kọ́ wá yọ kó máa jẹ́ sàrà lásán ọ̀sán tí kò fílẹ̀ dídọ̀ gbòǹde lọ. tó ẹ̀jẹ̀ kí a tún rò bóyá balẹ̀ rí ìpè yọkan sí i kó tó di pé yá máa lọ ẹja máa dágbére níbi tí a bá dé ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrẹ ṣe kọlọǹkọ bá fi san án lẹ́sùn lórí ayé àti lọ́jà gbọnà ẹsẹ ẹ máa ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Rọjí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Center tó ń bẹ ní pápá abẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa ọlọ́kùnrin ọ̀jọ̀kan láti ìgbà yìí wá ọlọ́dún níbi èlò ló kọ mi ọlọ́ọ̀dẹ ní kẹtọ́ jẹ́ kúàdé lórí ètò yìí ò ní dédé agogo mọ́kànlá di aago méjìlá àárọ̀ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún insha allah bikiri ọtí la títí ọlọ́ọ̀dẹ náà ìmọ̀ kí wa ní kíkí ọlá kíkí ọlá tó sàlùbáríkà jùlọ láti mọ kíra wa nínú gbàlùjẹ́nà insha allah wípé sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu.